ọlá mi. yes lọ bó ṣe ń pè mí ni mò ń jẹ. wẹ̀rù ń bá èmi o. Ah, kí ni mo ṣe. anyway ríṣà ni mo ti lọ sọ sórí àwọn ìgbésẹ̀ tá a máa gbé ká fún máa ètè ṣe wedding wa òun ni kó jẹ́ ká ètè bẹ̀rẹ̀ sí ní gbé ìsìn o cause i can't wait any more to be your wife. àfi tó bá yẹ pé ojú ẹ ṣì wà á tàpẹ́ láwọn rival mi ló kù. ẹ àwọn rival ẹbí ti bá wo. Eh. Ah, baby ṣé o mú orúkọ tí wọ́n ń pè ẹ́ ń ta ni. erikini sẹ́ni ọlá no rival ní rival kankan ò fọ ní ṣá. Ah, àwọn wòlé ah, ah, ṣé mo wọ́n ṣàrí ẹ kúrò mẹ́rin o hello hello. ọlá ọládúnú epo ló gbé dání yẹn o. epo báwo hello hello ẹ kúrò ń bẹ́ẹ̀. ọlọ́jẹ́ ká bọ́lẹ̀ ká bá wọn sọ̀rọ̀. a bọ́lẹ̀ bá wọn sọ̀rọ̀ báwo oníyàn gbé petrol dání ó ní kí n bọ́lẹ̀ bá wọn sọ̀rọ̀. ìgbà tó ń dẹ̀ kún wájú mọ́tò adébọ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀. Ah, ẹ ẹ ẹ lọ. ọlá. mo mọ tó fẹ́ ṣe báyìí mo dáhùn. ṣé bá tiẹ̀ tí mọ́tò yìí máa bá yìí. èdè kúrò ní ojú títì tí mọ́tò ń gbà kí Yeah, Yeah, yeah, yeah. I, I told you. Yeah, yeah, yeah, yeah, yeah. You see what I'm saying now? Yeah. téèyàn bá sọ pé yóò ṣògùn àmọ́ báyìí àwọn tó máa jẹ́wọ́ wọn ò ní yé béèrè fún every now and then you see what i'm saying na ṣe ti rí nsìn. Ah. Hmm. Tẹ́niọlá náà tọrọ ti di bó ṣe rí nsìn what do you think we should do to help you. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo need full support yín so that àwọn guys tó ṣiṣẹ́ wọn fi ní lọ scot free àwọ̀ lóòótọ́ ẹlẹ́ṣẹ̀ kan lè lọ láì jìyà ẹ̀ṣẹ̀ o bá ẹlẹ́ṣẹ̀ tí yàn bá mọ̀ ló máa jìyà ẹ̀ṣẹ̀ ó sọ pé òun tó ṣiṣẹ́ yìí báwo la ṣe fẹ́ dojú wọn. lóòótọ́ ni mi ò dá àwọn guys yẹn mọ̀ mi ò dẹ̀ rójú wọn lóòótọ́ bọ́ mo mọ̀ pé lọ́jọ́ kan jọ́ kan èmi àti wọn á fojú kanra wa màá lè mọ àwọn tó ṣiṣẹ́ yẹn. now you are talking ìgbà yẹn gan lásìkò wa mọ̀rú gbèsè tá a máa gbé láti lè fún ẹ ní support but for now there is nothing we can do. ẹ má bínú o bá ní ká fi òkò kan ká fi pẹyẹ méjì. bíi ti báwo. ká ṣe ní bẹ́ẹ̀ yóò ṣe tọ̀hún á ṣe mo fẹ́ ká lọ sílé wa ká lọ rọ̀ mọ́ sí mi. What? Are you talking about your whole mother? Yes. gbọ́ pé ẹ̀yin ni gate man lé. bẹ́ẹ̀ ni tí kò dẹ̀ ní yí padà láéláé. gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ gbà ìgbà tí àwọn olè máa fi wọlé ibo náà gbà wọlé. ẹnu géètì ni wọ́n gbà wọlé. ẹ̀yin dẹ̀ lẹ ṣí géètì fún wọn. ó láwọn ń béèrè madam ah madam ọ̀dà madam ń bẹ́nu lé mo bá sílẹ̀kùn mo ní kàn wọlé bí mo ṣe sílẹ̀kùn fún wọn mo wá bàbọ̀ lọ́wọ́ wọn wọ́n wá na ìbọn sí mi ah mo wá jẹ́ńtù ṣùgbọ́n mo mọ nǹkan tí mo lè ṣe o. mo wá rẹ̀kẹ̀ nígbà tí mo wá rẹ̀kẹ̀ àwọn àwọn wọlé àwọn wọlé nígbà tí wọ́n wọlé tán ah ma o pé tó bá ti dáná sun wọn nù lé òkú yóò pọ̀ màdámù náà bẹ nù lé mo bá rẹ̀kẹ̀ pé ẹ lọ sí nǹkan tẹ́ mọ́ máa ṣe tẹ́ bá bá bọ̀ ta ẹ mú ní mo jẹ́ ìgbà mo tún bàbọ̀ lọ́wọ́ mo ti jẹ́ ń tù mo ti sọ̀rọ̀ kankan. èwo ni ìdámọ̀ nínú wọn. ẹyẹ kò sí èyí lè dámọ̀ nínú wọn lè gbọ́n lè torí ọ̀ mú aṣọ kéfi bo ojú wọn là mi ò dá kankan mọ́. mélòó ni wọn. <laughs> àwọn mẹ́rìnlá mẹ́rìnlá ni wọ́n là. fourteen. mẹ́rìnlá awẹ́ yìí. mẹ́rin àwọn bíi kí ni àwọn tí wọ́n kó àti pé táìmù ni wọ́n wá. ikú yàn kó. wọ́n kó jewelries ẹ̀ wọ́n dẹ̀ kó aṣọ ẹ̀ bọ́ nǹkan tó wá ń rú mi lójú bẹ́ẹ̀ ni pé wọn mú nǹkan kan nínú yàrá mi tí dọ́tà mi nìkan ni wọ́n kó. ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ ń sìn ni pé wọn kó kankan nínú yàrá ọ̀dọ̀ yìí wọn dẹ̀ kó kankan nínú ilé yìí. bẹ́ẹ̀ni. i'm sorry ma nípa ti ọmọ yín tí ẹ ṣì ń wá mo láwọn kọ́ṣọ̀ kan láti béèrè lọ́wọ́ yín ma. ẹ ẹdùnú ṣé kìí ṣe pé ó ti máa ń jáde bẹ́ẹ̀ tó yẹ kó máa lo bíi a week or two weeks tó kì í wálé ọ̀ láwọn ọ̀rẹ́ kan tó yẹ pé ó ti ń tẹ̀lé jáde tí ó dàbí pé ó máa ń lọ sọ́dọ̀ wọn àbí tí wọ́n jọ ń jáde tọ́jọ́ máa ń lọ bẹ́ẹ̀ tán kì í fi ń wálé. Ah, irú ò tiẹ̀ ṣẹlẹ̀ rí tẹ́niọlá àtẹ̀mí o kò ń rìnrìn kò rìn kò ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ọmọ get inside ní tẹ́niọlá èmi tẹ̀dẹ̀ ń wò yìí ni best friend ẹ̀ irú ò tiẹ̀ ṣẹlẹ̀ rí rárá. ok a sì máa nídìí ní station lọ́dọ̀ wa fún more investigation lórí kéèsì ọmọ yìí bẹ̀tí nípa ti security àwọn bàyìí máa bá bá ọ̀gá sọ̀rọ̀. ẹ ṣe gan ni mo really appreciate effort yẹn ẹ ṣe o ẹ bá mi kí dp oyin o. ẹ̀gbọ́n mi gbogbo ilé tí ẹ̀ ń ṣe kọ́ ló máa solve gbogbo problems tó wà nílẹ̀ yìí nígbà tẹ́ bá fìrù ṣera yín léṣe tíyẹn wá dá ìsọ̀sìn yín lára tẹ́ bá rí sísá tẹ́ni ọlá kí lè máa ṣe yìí àbúrò mi nígbà tó mọ bó ṣe ń ṣe mí ló jẹ́ kó máa sọ nǹkan tó ń sọ ẹni bí ọkàn mi là ń sọ̀rọ̀ ǹpẹ́ yìí tẹ́ni ọlá ní ìyá fún mi òun ni bàbá fún mi wọ́n kàn ṣàdédé sọ pé wọn ò rí mọ́ lọ́sọ̀kan orúkọ wá ní kí n má ronú pẹ́. mo gbà wípé mi ò mọ bó ṣe ń ṣe yín o àmọ́ má dákun ni mò ń sọ. So ní ẹni tí ò tí kò délé yín tẹ́fẹ́ ti torí ẹ̀ para yín. wo ẹ̀rùn tẹ́ni ọ̀la ti ṣe omi fún mi mú rí ah, gbogbo ẹ̀ ni wọ́n wọ̀n sí wọ̀ náà gbogbo bí tẹ́ni ọ̀la ṣe ń ṣe fún mi ìwọ fúnra rẹ̀ jàǹfààní bẹ́ẹ̀ abó jẹ́ ni. tẹ bá gbọ́ pé ó ba ọkùnrin mi lọ́kọ̀. Yes, come Eh, ẹ̀yin Mr. Láyíwọlá. bẹ́ẹ̀ni. good ẹ a ní ìdíyìn lágọ̀ọ́ wa. fún kí ni kí ni mo ṣe. tí ẹ bá dé àgọ́ wa ẹ̀yà tèmi sorúkọ ga ẹ jọ ṣàlàyé ara yìí. Ah, um, eh, sorry. Straight up. Hey, don't, don't, worry, don't worry, don't worry. Here I am. Hey, ẹ̀gbọ́n mi, ṣé mo lè tẹ̀lé wọn? Sorry. Go, go, go. láì ṣàtúnṣe ṣàdé kí ló dé lẹ́nu ìgbà tí lè mọ ìgò mẹ́rin ẹlẹ́kẹ̀rin ló mú lọ́wọ́ yìí tó ń ṣiṣẹ́ léṣẹ́ bíúrì ni ẹjọ torí ọlọmọ òfẹ wàhálà o kí ló dé gan má rí sí mi náà èní sì àṣẹ anything that free àwa ńlẹ mo tún lè ṣe fàájì just four bottles kárí sìgá ni wà ní mo lè fa sìgá jù mo sì ṣe kíní kan jù kí ló dé náà mo láìkẹ o. ẹ o bó ṣe mú un sóbì ọ̀dà wọ́n di ọ̀pọ̀ ní ẹlẹ́kẹrin ló ń mu lọ yìí kí ló dé. ṣíbílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ni. nígbà wọn ṣe pé ọtí fún wa. orí sixteen ni mo yìí lọ màá. ó dídí sixteen mẹ́rìndínlógún. Ah, ọ̀tá mi bàjẹ́. Ah, kí ló dé. Ah, sísí ọtí obìnrin láì sọ ọkùnrin. ẹjọ tó yọ ẹ má sọ mí lẹ́nu bẹ́ẹ̀ ah, bọ ṣé wàá pa. Ah, kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ náà ẹ má kí ló ṣẹlẹ̀. kò sí kankan kò dẹ̀ sí nǹkan méjì tó ṣe ní bí ó ṣe tẹ́gbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pakùn nìkan rú. kí ló ṣẹlẹ̀ náà. ok ẹ listen ẹlẹ́fíta tẹ́yọ́lá àwọn ọlọ́pàá ti wá gbẹ̀gbọ́n mi wọ́n lè jẹ́ kó yé mi pé mọ́mí yìí ló ní wá gbé wọn. ìgbìyànjú tẹ̀lé lóòótọ́. in fact ẹ jókòó ẹ jókòó ẹ ṣáà calm down ẹ calm down ṣe rí mo sọ fún yín pé tẹ́ bá ti rí wa àwa in charge we can control anything tó bá ti jẹ́ pọ̀rọ̀ ṣẹ́ yìí ni ẹ gbàgbé ẹ má wọ̀rẹ̀ ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀ kí la máa ṣe báyìí sí. ṣíṣe kù mm, fọkàn balẹ̀ ìgbésẹ̀ wa tá a máa gbé. orí ẹ wà mí tí bá ti ti rí ọkàn mi báyìí. ọ̀rẹ́ mi ìwọ ló ń fìyà jẹra ẹ kò sẹ́ni tó ń fìyà jẹ ń bí ìwọ kò jẹ́wọ́ ibi títẹ́ ní ọláwà fáwa tó bá ti jẹ́wọ́ àfihàn wa máa lórí lẹ́yàtọ̀ àlàáfíà. ẹ wo kẹ bá mi sọ̀rọ̀ yìí láti ẹni títí di ọ̀la nǹkan tí mò ń sọ iná ni mo ṣe máa máa tẹnu mọ́ o èmi ò mọ nǹkan kan pa bó ṣe gbé tẹni ọ̀la mi ò mọ̀gbà tán gbé mi ò mẹ́ni tó gbé mi ò màsìkò tán gbé mi ò mọ́bí tán ti gbé mi ò rí tí mo bá rí ṣé máa máa pààrọ̀ mọ́ra mi ni àti pé kí ọ̀rọ̀ yìí já sí kú gan ó tẹ́ mi lọ́rùn torí máa mọ̀ pé lórí òótọ́ ni mo kú sí. o fẹ́ kú ikú òótọ́ sí ẹ kó má kàn kú for nothing no just tell me nǹkan tó ń bẹ́lẹ̀ rẹ̀ kò le kó bí ẹ kò lè dáhùn ni nígbà tí ìyá ọmọ ti ní kó má tẹ̀lé ọmọ kó òun fẹ́ kó fọ́ ẹmọ òun tó dẹ̀ kọ̀ tó dáhùn náà ṣíwájú ìgbésẹ̀ tó gbé kò sọ́kùnrin tí ó lè gbé wàá pa èmi kan lè gbé nígbà tó bá sọ pé kí n má fọmọ kan tí mo dẹ̀ nífẹ̀ẹ́ tí má kò ti má gbé pamọ́ ta lọ ibi tó jìnà tí mo fẹ́ síbẹ̀ tó lóyún tó bímọ fún mi bóyá tó wọ́n bá dàgbà fúngbà díẹ̀ tí n gbé padà bá pẹ́rẹ́ǹtì ẹ̀ kò sí kan tó just tell us ibi tó bá gbé pamọ́ sí ká lọ mi. ẹ wo ẹ̀yin lẹ́yìn lè ṣerú ẹ èmi ò lè ṣerú ẹ ẹ wo èmi ò lè parọ́ nǹkan tí mi ṣe mọ́ra mi o ẹ má fi brain kẹ má kẹ má fi máa ti kójú ẹ̀kẹ́ ti bọ̀ ń bọ̀ mi lọ́wọ́ ẹ ṣe máa ní pé èmi ni mo gbé pamọ́ kí ni mo fẹ́ fi ṣe kí ni gbígbé pamọ́ ẹ̀ fẹ́ dà fún mi lóòótọ́ yẹ ni pé kí n máa fẹ́ bọ́ love ni mo sọ̀rọ̀ ń yìí mo nífẹ̀ẹ́ tí wọ́n ń sọ yìí ni kì í ṣe pé màá rò pé kí n máa lọ gbé pamọ́ fún kí ni. náà tí wọn kò bá ṣe ń bẹ ṣeré yẹn ò láìkẹ ò lè parọ́ ọlọ́run ò mọ kọ́kọ́ ń pẹ́ báwo ni mo ṣe máa gbé ọtí mo nífẹ̀ẹ́ sí. ẹ lọ lọ́ọ̀kì ẹ máa ṣe ṣẹlẹ̀ wà lọ ṣẹlẹ̀ tó dáhùn fún náà yẹn. ah ẹ máa gbọ́ fún mi sísè tú ọ̀nà kírímínà mi ní jẹ́ kírímínà bá fún mi sísè tú. tó bá ti lọ àwọn nǹkan tí mo ní kó rà ní kó rà má rìn rìn ajá lọ kíá ni kò lọ kó dé o gbọ́ mi wá wá wá. hello. hello. èmi Tẹ́niọlá ni mò ń sọ̀rọ̀. ẹ eh, ọkọ mi níbo ló wà Tẹ́niọlá. àwọn kidnappers lo, kidnap mi. kidnappers báwo níbo ń bọ̀ ló wà ṣé wọn ṣe nǹkan kan fún ẹ hello. Eh. Ah, ẹ ẹ Joe. Hello Tẹ́niọlá. ẹ tẹ́tí inú yín lẹ̀kẹ́ gbọ́ o n ta fẹ́ gbà lọ́wọ́ yín ọ̀pọ̀ rárá ọláyíwọlá tẹ ẹni káwọn ọlọ́pàá wà arrest ẹni wọn fà lè lọ́wọ́ ní tẹ́tí wa mo bá wa á sọ fún yín ẹlẹ́ẹ̀kejì ẹ fún wa ní ten million naira. ten million ten mi ẹ lọ. ẹ wá gbọ́ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọ yín dáadáa ẹ kọ́ lọ́pàá dání ẹ bà mí mẹ́. ó tẹ́ mi ẹ lọ ẹ lọ ah tèmi bá mi ten million naira. mọ́mí kì í ṣẹlẹ̀ lìgbọ́n òun kì í ṣẹlẹ̀. lọ́jọ́ gbẹ́ sọ̀dọ̀ ten million naira mo mo fẹ́ wá sí i ah tèmi bá mi. kì í ṣẹlẹ̀ sẹ́yìn lìgbọ́n òun kì í ṣẹlẹ̀ sẹ́yìn wàhálà kò ṣẹlẹ̀ o. so now kí ni kóòtà máa lò nísìn tí ọwọ́ pálábá wa ò fi ní sí right away àjálù àlùgbìn láàfi ṣe tí bá ti ń bóníbodè yóò mọ bólóko àfi wá ṣe two third bí èèyàn mẹ́tò ṣe á méjì méjì yóò ṣojú èmi pẹ̀lú wọn. Hmm, I give it to you. I give it back. my boss. ṣe rí ìkókó mi madam ẹ̀dẹ̀ ṣọ́ mi pé voice ọmọ yín gangan lè gbọ́. lọ́mọ tó jẹ́ mi ni mo bí mo dá ohun ọmọ mi mọ̀ dáadáa. Ah, ẹ wo òun gangan ló ń bá mi sọ̀rọ̀ báyìí wọ́n wá já fóònù gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá jẹ́ kó máa yé mi wípé until tí mo bá release Ọláìwọlá kí wọ́n tó lè fọmọ mi sílẹ̀ ohun voice ẹ̀ gangan ni mo gbọ́. I mean that's very confusing because me o understand. okay kì í tiẹ̀ believe pé òun ọmọ yín lẹ gbọ́. kí ló dé tí wọ́n tún máa insist pé kẹ́ ẹ release Ọláìwọlá àbí kí ni tọ́lá ìwọlá pẹ̀lú àwọn kidnappers mi mi mi understand nǹkan tó ń jẹ́ kó confuse mi gangan nìyẹn. ẹ ṣé kò kì í ṣe wípé bóyá ẹ ti bá àwọn kan ṣe business tí wọ́n wá ń tẹ̀ láti fi ọmọ yín set up right. because i don't understand mi kò yé mi kí ni dé tó máa sọ wípé láìwọlá táwa tì mọ́lé mi kí ni tiẹ̀ pẹ̀lú àwọn kidnappers i don't understand i don't see it. ah ah èmi dpo business ẹ wo mi ò ń kọjá àyè mi díẹ̀ tọ́lọ́run fún mi yìí ó tó mi ó dẹ̀ tẹ́ mi lọ́rùn kábàá ní pé mo wá bá àwọn kan da bísínẹ́sì pọ̀ wọ́n wá níbi ọmọ náà ti fẹ́ mú mi kò jọ o ẹ wo ọwọ́ mi méjèèjì kan tí bàbá ṣe fún mi tẹ́ mi lọ́rùn o mi ò bá anybody da bísínẹ́sì pọ̀ kò sí nǹkan tó jọ. madam ẹ má wọrí hmm? máa assign àwọn guys mi wọ́n máa tẹ̀lé yín lọ síbẹ̀. ah ah ẹ jọ̀ọ́ DPO ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó tẹ̀lé mi ṣé wọ́n jẹ́ kó máa yé mi wípé mi ò gbọ́dọ̀ involve ọlọ́pàá tí wọ́n bá rí i tí mo kọ́ lọ́pàá wá tí wọn ò ní ṣe jàǹbá fọ́mọ mi. ẹ má worry madam my boys are very competent. ṣé kò ní backfire DPO. no no no no no. Jurif Production. àyíkọ́ tẹ máa ṣe ń sì pé ẹ̀yin máa máa lọ́wájú a máa wo bí a ṣe máa máa pọ̀ díẹ̀díẹ̀ má wọ yìí má ẹ má sáré rìn ẹ má rọra problem. Okay. ẹ kú ṣe mà. ẹ má rọra o ẹ kú lọ ẹ má pẹ́ dé o ẹ rọra o. yẹn yọkẹ̀ wẹ́ wo ire o kẹ má la ṣubú. ti ń bọ̀ máa yẹn ti ń bọ̀ pẹ̀lú ọkọ careful o ìgbà tó tóbi some minutes after mọ́ra àwọn ọlọ́pàá méjì kan tó tẹ̀ yín. oṣù Yeah, yẹ yẹ àwọn méjì ni yẹ wọn wọn mú bọdá ni o ẹ wà very very careful and be smart. Okay, okay. all right ah, okay. ok màá rí ilé ta ó dàpọ̀. méjì ni ó ní àwọn ọlọ́pàá méjì tẹ̀lé. ọlọ́pàá méjì. ẹ eh. ẹ kí ni wọ́n ṣe. sùwàrà ẹ gbè tí power line náà la dé yìí. bóyá kí n pè wọn. ẹ mọ mi ọkọ mi ọkọ ṣùgbọ́n ó kì í kí nǹkan kò ṣe ṣoṣo kí òun fọwọ́ kàn ah ò ṣe òun ah. Ah. ah sorry sorry sorry sorry you ah ṣe bí ẹ̀rí ẹ̀kọ́ kan mi báyìí. you need to be very cautious okay. okay. so ẹ jẹ́ ká mú. let's move. no no it's not enough. let's move. let's move. ẹ dúró síbi dára tẹ bá sọ̀rọ̀. kí n bì. Ètò ètò ètò ètò ọmọ mi ọmọ mi ooo. Gba gba wẹ̀yìn, adolóògbé bẹ́ẹ̀. Ọmọ confident enough láti handle ordinary kidnapping case Because I don't understand. Ordinary kidnap case, ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ lọ síbẹ̀ ẹ̀dẹ̀ flop ẹ̀ up. Kí ló dé tẹ̀ ń ṣe new recruit ni? Eh? ẹ̀jẹ̀ ṣe bí wọ́n ṣẹ̀ṣẹ̀ recruit sínú police force ni ẹ̀jẹ̀ débẹ̀ ẹ̀jẹ̀ mess everything up kí ni problem yìí. sir àwọn kẹsì rẹ ti wà látẹ̀yìn òjò kárí rẹ. will you keep quiet be sorry for yourself you be sorry for yourself ẹsẹ ẹsẹ bá ṣe jọmọ lọ́wọ́ right oh no but i will not allow that you. Uh, sir we can still make amendment on it ẹ kàn fún wa ní second chance. má fún yín ní second chance i will give you a second chance you go and lock them up with those hardened criminals sọ wípé kọ́ lọ pé bó ṣe rí wá bó ṣe rí náà máa fi bẹ́ẹ̀ ẹ̀yin náà lọ́tọ̀ wò bó ṣe rí. ṣé get out of will you get out. Sir. Nonsense. Tẹ́niọlá, just tell me the reason tó máa fi gbé ẹran erin sórí tó máa bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ dẹ ìsàyè rẹ̀ ẹ dúró kí ló dé tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di terrorist ni ìwọ tó jẹ́ pé oníwà tútù bí àdàbà ni ẹ ẹjọ́ ẹ̀rẹ̀ kọ̀ tí ó bá ṣe ẹjọ́ àwọn tó jẹ́ wípé wọn ò ní olúbàwí tí ò ń bá rìn àwọn náà fànà. ọ̀gbẹ́ni jákórí ẹ pé o bò ó tí ò bá ṣọ́ra tó bá lọ mistọ́ọ̀kì bẹ́ẹ̀ lásán wàá múra o má bàrẹ̀ wájú ilé ìdìbò rẹ̀ kó ti gbọ́ jọ sọ fún mi tí màá bára mi wájú Elédùmarè kan mo ní tí mi ò bá bára mi níwájú Elédùmarè kan kí ló tún kù mọ́ ẹ ṣé mi ló ń fìbọn threatening àbí pa mí náà ṣé ò lè pa mí ni mo wà nínú àhámọ́ mi ò lè jáde mi ò lè ṣe nǹkan tó bá wù mí ẹ tún bẹ́ẹ̀ sọ fún pé màá bára wájú Elédùmarè jẹ́ kí n bára mi wájú Elédùmarè please. ẹ wò ṣé ṣé àti rí nǹkan tí mo sọ pẹ̀lú kíní aláìmoore yìí lẹ́nu tó yẹ ká fílẹ̀ ní politician kọlùbùtà yí ẹ̀ bàjẹ́ àwa gbé ìwọ́de bíbá ẹ̀ wọ́n á gbé àwa lórúkọ tí yá àti bàbá òsọ wa. orúkọ tẹ́yìn fúnra yín ti wá sọ̀rọ̀ yín kan mo ní orúkọ tí ẹ ti sọra yín gan mi ò bá yín ní ẹjọ́ sẹ́niọlá wo tí ò bá ti lè ṣe mí bó o ṣe bá mi fi mí sílẹ̀ inú kò jẹ́ kí èmi àti ẹ kájọ padà sí ọ̀dọ̀ mọ́ mi tàbí kò jẹ́ kí n máa bá ti tèmi lọ gùdì. tó bá kọjá ibi tó wà yẹn ó máa rí ojú pípọ́n mi kí ló dènà gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí orí ẹ̀ ló dálé lórí èmi nítorí ìwọ gbàwẹ̀ ìwọ ń jọ̀sán àwọn tó tún fẹ́ máa help mi ó wá sọ̀rọ̀ sí wọn anyhow ẹ jọ̀ọ́ ẹ má bínú torí ọlọ́run èmi mo kó rédèrèdè báyìí ṣé o mọ̀ pé àwọn kan ló fìyà jẹ ni ṣé o mọ̀ pé ibì kan ló ti wá ni àwọn tèmi fẹ̀yìntì tó fẹ́ bá a gbọ́ ìyà tó ń jẹ èmi àti ẹnu ó wá rúùt sí wọn. Dáníọlá wọ́n sọ̀rọ̀ jù dèdèrè ní dèdèrè lélẹ́yìí onílàákà rárá. ẹni tó wà lẹ́wọ̀n lọ́rọ̀ ẹ̀ kọ́ mọ ń ṣètò wọ́n mi tewúrẹ́ bá jẹun tọ́wọ́ yóò tán yóò ní kí sùn sí o bẹ́ẹ̀ tàkùtàn náà bá yóò tán yóò ní kí sùn sí o bí sùn bá wá fẹ́ sí tán yẹn alápàtà ọba mọ̀ wọ́n bẹ̀ sórí igba bẹ́ẹ̀ ṣe wà ẹ ti di wanted alẹ́ alálẹ́ ẹ gbọ́dọ̀ fìlú ilẹ̀. àtẹni ẹ calm down kò sí problem bá a ṣe ń lọ yìí sí gbogbo wa la máa tẹ̀lé yín àwọn abáyín débi tẹ́ ẹ̀ ń lọ ni tá flow of communication kò yé yín so ẹ fọkàn balẹ̀. ẹ jí o ẹ má da àwọn lọ́ba bọ̀ yín bí wọ́n bí tẹ́ ti rí inú mi ayéra ayé tẹ̀ lọ́kọ yìí. ẹ fún wa ní nǹkan mú ẹjọ́. ó ga ga o. mo ní kọ́ tẹ́wọ́ rẹ. bá mi ẹjọ́ dáadé ẹjọ́ sẹ́ má dán mi sá ẹjọ́. n kò wọ̀ lórí o. dáadé ẹjọ́ má gbogbo mi lórí ẹjọ́ sá. ẹ ẹ kò kí ni mo lẹ́sẹ̀ mo ní kọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́. ẹ lẹ́jà rẹ̀. ẹ ká sọ wọn. lẹ́nu sọ̀hún mo ní o kíyàn wọ́n jìyà rẹ̀ wọlé lọ wọlé lọ abèmí gànkú gànkú. ẹ lẹ́sà o. ẹ lẹ́jàre. èmi ni àbúrò ọláyíwọlá ọkọ àfẹ́sọ́nà tẹniọlá. tẹniọlá mi kan náà ẹ ṣé ọ̀wá sí. mrs olùkọ́gà ló ní káwọn ọlọ́pàá wá gbẹ̀gbọ́n mi kúrò nílé o láti ìgbà tẹ́tẹ̀ ti gbé kúrò mò ń lọ sí station mò ń bọ̀ mo tiẹ̀ kódà mo mú aṣọ lọ fún wọn àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọn ò jẹ́ ń fojú rẹ̀ gbọ́n mi o mi ì tiẹ̀ gbúrò ẹ̀ rárá tí n bá gbọ́ yé dáadáa ọkọ Tẹniọlá ìyá Tẹniọlá ní kí wọ́n wá fọlọ́pàá gbé ah, níbo wọ́n ti ṣerú ẹ̀. Ah, nígbà tí mò ń sunkún lọ tí mò ń sunkún bọ̀ lọ́júwe lẹ́yìn fún mi náà ní kí n wá bá yín torí ẹ̀ mo ṣe wá sà. ẹ yọ iye àwọn tó júwe fún ọ nǹkan kò ní í ṣe wọn ah, ṣé wúrọ̀ lọ́ba àlẹ́ òkọ ẹbí jẹ ni wúrọ̀ ọlá lọ́jẹ́nu ẹbí wa ẹ̀yìn olùkọ́gà yìí òkọ ẹbí ni kò sì gbọ́dọ̀ bàjẹ́ bọ́ọ̀ bá fẹ́ kọ́ ọmọ fẹ́ ọmọ rẹ pátápátá ojú rẹ sọ̀rọ̀ ọlọ́pàá nìkan sọ́ọ̀rí bọ́ ti wá ìdá èmi ò débẹ̀ ìrìn rẹ ó kẹ̀ẹ̀kan tọ̀rọ̀ padà yọjú sí mi bí n bá ṣọ́ọ̀ṣì ọmọ gbọ́ ẹ̀tẹ́ ní ọ̀la náà nǹkan. wọn ò rí náà ni torí ẹ̀ náà ṣe wá gbẹ̀gbọ́n mi. wọn ò rí tẹ́ni ọ̀la náà mọ́ ah ń <laughs> tọ́ tiẹ̀ sọ̀nù ti pọ̀ wo bí o ti da sọ gbọ́ máa lọ. ẹ láti bolẹ tí ń bọ̀ àtẹkùn ń bolẹ wa ń lọ Ìbàdàn hmm. ládùúgbò wo. òpó ilé ọ̀sà. ilé ọ̀sà. ẹ mọ ní ẹrú ojú ni. ẹjọ sẹ lè bá sí búùtù yín báyìí. ibo. Máyọ̀wá bó ṣe act these days ó ń fọ́ọ̀nì gan-an wọ́n máa pe fóònù ẹ̀ ò ní máa gbé kàn fine mo understand pé o ní láti ṣiṣẹ́ but they stand for work and they stand for pleasure àwa irú ọ̀tọ̀ máa pa láyé ni pé it is work ó kì í jackie man. Tẹniọlá Tẹniọlá Tẹniọlá ẹ̀mí ló mo pè ẹ́ dá mi lóhùn ẹ̀mí ló mo pè ẹ́. why wá say what you sí. o kì í máa ń gbọ́ tó máa ń sọ pé iṣẹ́ òun lògùn iṣẹ́ tí mi ò bá ṣiṣẹ́ báwo mo ṣe fẹ́ tọ́jú ẹ̀ jọ sọ fún mi. Máyọ̀wá fine mo understand pé o máa ṣiṣẹ́ like I said but o máa ní time fún mi náà wọ́n máa pe òní máa gbé fóònù máa parọ́. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. yes. okay àbọ̀ àwọn àbúrò mi. talele tẹ́ni láta ni mo lọ ti rí ṣáwá. ṣé ló yá aṣọ ni wo jeans tó wọ̀. mọ́mí Máyọ̀wá ni àlejò. lẹ́nu sọ̀hún lẹ́nu sọ̀hún kan sharpen up ó fi kankan jọ mí èmi láyé mi eléyìí. did you bring me here to humiliate me. ah ó ń sọyìnbó. wọ́n mi èwo ni wèrè gan-an. mi náà mèsì ọ̀rọ̀ o. ah mo láìkí ẹ bẹ́ẹ̀ ó yá fún mi lẹ́sìn máa fún ẹ léṣe máa fún ẹ létí dóde mi. àbí èrè lélẹ̀. àbí ó bá go go. okay. Mọ́mì! Ah ah, ọlá mi. Ṣé ọ̀yọ̀kọ mi náà ló wá sọ bẹ́ẹ̀ torí pé orí kí wọ́n sí bíbá yá bí? dúró ṣé tó bá wà ń bí ṣó máa lù mí ni mo ní ṣé tó bá wà ń bí ṣó máa bá mi jà ni èèyàn ń ṣe tí ò dáa tó yẹ kó jẹ́ kémi àti ẹjọ́ paapọ̀ ká bá wí ṣé ó mọ̀ kí bó ṣe wà yẹn ó lè bú òkú báyìí kí òkú dẹ̀ jí padà. láìwọlá ṣé àwọn tí wọ́n ń bù yẹn ṣé tó bá yẹ pọ́n jókòó ara wọn jẹ́jẹ́ ṣé ọkọ mi á lọ bú wọn àwọn náà kọjá ìyá ara wọn ni o. Ah, kí ni nǹkan tí wọ́n fúnra rẹ̀ ń sọ aléèyàn ṣe nǹkan tí ò dáa tó yẹ kó jẹ́ kémi àti ẹjọ́ paapọ̀ ká bá wí dúró tó bá lọ bú àwọn tí wọ́n ṣe ní kàǹgọ́ ṣé o mọ̀ pé ọrùn mi ló máa da sí ni èmi kọ́ ni mo máa gbé káàkiri pé ẹ gbà mí o ẹ gbà mí o ẹ o jẹ́ tètè bá sọ̀rọ̀ wo màá sọjú nù bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ rí i torí pé màá jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé mo ti sọ fún pé kó yẹ búyàn òun ló kọ̀ tí ó gbọ́. kò lè gbọ́ kò lè gbọ́ ìgbà tó jẹ́ kó réèyàn fi jọ ìwọ ọkùnrin ṣé kìí ṣe pé wọ́n bí solùmẹ̀jà look at the nuisance i'm talking and your sitting mọ́mí ẹni sùúrù láìwọlá ni kò kí ń ṣọkùn. gbẹgbẹgbẹ sàn the fact ipò tiẹ̀ jẹ́ láìwọlá tí kì í ṣe ọkùnrin mi ìyẹn gangan ló ń bí mi nú wo ojú mi dáadáa ìjọ tí mo bá tún rí ẹ nínú ilé yìí àbí tí mo rí ẹ anywhere close to my daughter wàá rí nǹkan tí màá ṣe fún ẹjọ now get out of my house. mọ́mí you shut up. I said get out of my house. yes ma. Yes. wọ́n fẹ́ kí n kó gbàjú lù ẹ́ owó níkun ogun lẹ́nu. Ah. ní ìsàlẹ̀. nígbà tí mo wòó pé àjẹ tó ké lánàá òun ló pa ọmọ tó kú lè níjẹ òun ló jẹ́ kí n máa wo gbogbo ìwà tí mò ń wù yìí nítorí pé mi ò fẹ́ kán pa ẹ́ fún mi mi ò dẹ̀ ní ẹlòmíì tí mo fẹ́ fẹ́ lẹ́yìn wọ. síbẹ̀síbẹ̀ náà gbogbo nǹkan tó sọ kalẹ̀ yóò tí ì máa hùwà tí kì í ṣe tiẹ̀ káàkiri dúróná kí ni ìdánilójú pé àwọn tí wọ́n nà mí lọ́jọ́ yẹn ìgbé mọ́mì ló rán wọn sí mi. wo láìwọlá sórí ṣègede torí yẹn òun ló lórí àrùn kí ni kókó nǹkan tí mo ti ń tọ́jú láti ọdún yìí téèyàn wá fi ọjọ́ kan péré bàjẹ́ ṣùgbọ́n sọ pé kò sówó nulẹ̀. kò sówó sà kò sówó àlówó lè sà àní. what about this? ṣé lè yóò ju owó lọ. ẹ sà. ẹ ó tiẹ̀ ti dà kò sówó ẹ ara kò sówó lòótọ́ sórí ètò wọn lẹ millions ni ọ̀rẹ́ mi lọ kó akamala kò sákòókò kò sákòókò. yẹ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹjọ́. mọ́mì ayé mi ti bàjẹ́. ọkọ mi ayé ò bàjẹ́ wò irú eléyìí ò ṣẹlẹ̀ rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o láàrin èmi àti ẹ jẹ́ ká yáa fi ṣe awo mọ̀sínú mọ̀síkù etí kẹta ò gbọ́dọ̀ bá wa gbọ́ ṣó ti gbọ́ ọkọ mi bó fàrẹ̀ balẹ̀ kò ní sí wàhálà ṣó ti gbọ́. mọ́mì agbọ́dọ̀ àlù igi àrùyọ́tẹ̀ awé láti bí mi akínmọ́rin ni mo dàgbà sí lọ́jọ́ tó gbéyàwó nílé wa a yìnbọn yìnbọn a gòkè àjà a sọ̀kalẹ̀ àjẹkọ́tọ̀ àtúndéwé ẹnu omi ọ̀rọ̀ gidi wo ló wá wà nínú gbogbo ilé báyìí kí lè fi kí n sọ fún ọmọ aráyé tó máa bí mi àbí kí ni kí n sọ fún ọkọ tó máa gbé mi sílé jù bàbá mi pẹ̀lú fẹ́jìtì sí mi a ní ò fara ẹ balẹ̀ ọkọ tó bá máa gbé ẹ sílé gan tó bá gbọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ ṣùtúgbọ́ ọkọ mi ọlọ́run ní jẹ́ òróró rẹ kún títú má sunkún má sunkún má sunkún ah má tún dá wàhálà mi ilẹ̀ fún mi. síbẹ̀síbẹ̀ náà ìgbà sọ pé tá a bá délùú kírun ká kírun tá a bá délùú ọ̀fà ká bá wọn yà ń bẹ̀ ká gbààwẹ̀ mẹ́fà tó bá kú dẹ̀dẹ̀ kí léya tó tá a bá délùú Ìlọrin ká bá wọn ṣe ọdún léya pẹ̀lú gbogbo nǹkan tó ṣe sọ sílẹ̀ náà kò tí ì tó kó wá bẹ́ẹ̀ sí ní tó wù yìí ó tó lóòótọ́ mi sọ pé nǹkan tí wọ́n ṣe fún ẹ pé ó dáa torí kò sẹ́ni tó máa ṣerú ẹ̀ fún tí ò ní bara jẹ́ bọ́ síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ foró ya oró àforó ya oró ni òkín jẹ́ kóró tọ̀nà. láìwọlá ṣé pẹ̀lú gbogbo nǹkan tó gbọ́ yìí do you still love me. sí lọ́wọ́ wa nǹkan tó bá wù ṣẹlẹ̀ sí i láti mi wá last time. Thank you very much. Jesus. àwọn sàn ya pè mí wọ́n ní kí n má jọ̀nà àwọn lẹ́kọ̀ọ́ lọ́la láti lè handle iṣẹ́ kan tó sáré kọ́ mọ̀ ní kíákíá máa padà wá bá yín tí bá ti ṣe kọ́ ṣẹgbọ́n ẹ relax. Ah, ṣadé ó tiẹ̀ dá nǹkan tó wà ní èmi náà tí mo fẹ́ bá ẹ sọ inú mi dùn pé máa lè fi àǹfààní sọ fún ẹ ṣadé òde jó òde bá mi bá Tẹnulá sọ̀rọ̀ bá mi bá sọ̀rọ̀ kó jẹ́ bí ìwọ náà ṣe lọ sí Èkó yìí ti Ìbàdàn ti sún èmi o àwọn ah, ti sún mi ẹ jẹ́ kí n máa lọ sékòó. Láìwọlá kò pọ́síbù kò pọ́síbù lẹ́yìn tí ìlè lọ sékòó iṣẹ́ wa yóò gba kíkan yóò dẹ̀gbà farabalẹ̀ gan tó bá farabalẹ̀ à ní gẹ̀ẹ́sì nǹkan tá à ń wá o ó sì yẹ ṣé kí ló tó nǹkan ṣe bí ìyàwó ẹ̀ nẹ́jọ́ máa gbádùn ara yìí nà o. Ṣáde o ti ẹmọ tó ń ṣe ẹrù ló ń bà má wọn rì má tèké ṣùgbọ́n. ẹ ṣe ìṣèlú bó lè lọ. àwọn tó sẹ́yìn ọ̀pọ̀ wúrọ̀ọ́lá lórí ọ̀rọ̀ tẹ́ni ọlá yìí gbogbo ń tọ́hún ṣe ipa tọ́hún kó yìnbọn fẹ́ o èmi ọkọ̀ bẹ́mi láàmú o ah, ah, ọmọ lọ látijọ́ yìí àbúrò rẹ̀ mọ́ ọlọlọlọ bí ọlọ ẹnìkan kò rí. Ah, ẹ wo ń kó ẹ fi mí lẹ̀ náà ṣé mi náà jókòó sójú kan ni ẹ ṣe rí gbogbo wàhálà tí mò ń ṣe kí lẹ tún fẹ́ kí n ṣe. ó jókòó orí ibo mo ti wá bọ̀ kì í ṣe lè mọ bọ ìṣọmọ wà ń lé ni. ẹ eh, ó yẹ kí n lọ sí express kí n lọ dúró ni ìhun jẹ́ pé o ti wà lórí títì ò ń rìn káàkiri tí gbogbo ayé mọ̀ pọ̀ ń wọ́ ọmọ káàkiri ojókòó kalẹ̀ àṣìrọ́ ọmọ odidi ọmọ ẹ dákun jẹ́ bí ọ̀n béèrè kan nínú ẹni tí nǹkan rẹ̀ bàjẹ́ lẹ́yìn rẹ̀ àti ẹni tí nǹkan rẹ̀ bàjẹ́ lójú rẹ̀ ta ni ká kíkú rọ́jú. èmi ò mọ ẹ̀yin náà ni kẹtù mi yẹn understand. ẹ ò mọ ọ̀rọ̀ ọmọ rẹ mọ o sì jókòó kalẹ̀ ọlọ́mọ. kí hello. hello. Tẹniọlá ló ń sọ̀rọ̀. báwo ni ọkọ mi ibo ló wà. ẹ̀wọ̀n kidnappers yẹn ti fi wá sílẹ̀ bọ́ mo kọ̀ decide láti lọ farapamọ́ síbi kan for now. wọ́n ti fi ah ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ibo ló wà kí n wá gbé ẹ ibo ló wà. Kaduna ni mo wà. Kaduna báwo. Ah, Kaduna. tinúlé kí ló tún wá dé Kaduna ọmọ ẹ má pa mí. kọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́. Eh? mi ní pẹ́ wálé náà mo kàn sáà láti kọ̀ dúró sí bíbá ìfúngbà díẹ̀ náà ni. wo hold on bàbá soro eh bẹ́ẹ̀ kekere ẹ dádì kékeré. fun fún ọ. Eh, eh, ẹ ẹ ẹ ló. ẹ ra ẹ bẹ dín ní sọ̀rọ̀. ẹ kújọ mẹ́ta sà. Eh, ọmọ tí ni sọ Kaduna lọ wa. sórí ní Kaduna tó wà lọ teran bere àwọn gege ti tẹran bèrè ni. sọpẹ́ bẹ dín ní ọ̀wọ́ lọmọ òun òbí ó ṣe bẹ́ẹ̀ bá wọrí iná mi ní pẹ́ wálé sà. owó ọkọ̀ tó fi délé yóò fún ọ máa bọ̀ máa bọ̀ àti dúpẹ́ mo ti ń bá ìyá rẹ̀ jà mo ti mú un lájẹ mo ń gbà tá a rí ọ. ẹ ṣe gan sà ó dàbọ̀. bébí ṣé wọn ti wá rí bẹ́ẹ̀ ń sìn ṣòtìrí gbígbà tó pé wọ́n sìn ṣòtìrí bí n ti ẹ̀gbọ́n tó ń sọ tí mi rẹ̀ rí wọn mo mọ̀ pé inú wọn máa dùn ọkàn wọn dẹ̀ ti balẹ̀ torí wọ́n ti ẹ̀gbọ́n wọn ẹ̀. torí pò ní bá mi sọ̀rọ̀ náà ni bó mo ṣe tẹ́ lọ́rùn. ìyẹn ìyẹn dá ìyẹn dá. yẹ ẹ́sítà nìyẹn. kí lẹ fẹ́. a ní kí lẹ fẹ́ jàre. láti kíṣìn ni mà wọ́n ní pé kí n béèrè pé kí lẹ fẹ́ jẹ. ṣadé ṣé wọ́n dà fún oúnjẹ ni irú oúnjẹ wo. ok ọ́n ní sẹ́mu. sẹ́mu orú ọbẹ̀ wo. bírò. Màmá àbí ẹja. Mm. Ẹ gẹ́ra àtúndáre. Ah. Gbọ́rú béèrè tó ń béèrè kò ní kọjá ìfín ta. Ọmọ gbọ́. Ó lè gbé àwọn staff tó tẹ̀ yìí gẹ́gẹ́ yìí kò rẹ̀ kì í ṣàlàjà yẹn. Ọ̀rẹ́, ṣé orí nǹkan tí mo rí ni? Èwo ló tún dé o? Owó ti tiẹ̀ náà ló máa ń tó gbogbo ẹ̀. Kí ló tún ṣẹlẹ̀? Ò ń gbọ́. Ṣáà jẹ́ kí n sọ̀rọ̀ ná. Kọ́kọ́ sàmì àdúrà yìí kọ́lọ̀ má jẹ́ kára lákòóbá nínú òtẹ́ wa yìí. àmì kí ló ṣẹlẹ̀. nígbà tí mo lọ sí room two o oh six tó pè mí pé àwọn fẹ́ jẹun tí mo fẹ́ lọ béèrè pé kí ni wọ́n fẹ́ jẹ tí mo wọnú rúùmù wọn báyìí mo bá rí nǹkan tí mo rí lórí tébù wọn. ìbọn hmm! ìbọn o tún ti dé ojú tiẹ̀ náà ló máa ń rí gbogbo nǹkan láyè ṣé o gbọ́dọ̀ tó ń sọ yìí ṣe ọ̀rọ̀ kékeré ṣé o ṣú ọ̀. mo ní nǹkan tí mo rí ojú méjèèjì báyìí ni mo fi. yẹ́sì yẹ́sì yẹ́sì kílẹ̀ ń dúró ṣe mẹ́ẹ̀ kílẹ̀ ṣẹlẹ̀ kílẹ̀ ń dúró ṣe. ṣé rìsẹ́pítọ̀ tó yẹ kí wọ́n wà nìyẹn àbí kíṣìn tó yẹ kó wà kílẹ̀ ń dúró ṣe. rárá sáà tí mo ṣe ń lọ nísìn ló kàn dá mi dúró ló ní ẹ òun rí àwọn èèyàn kan tó wà nínú room two oh six pé òun rí bọn ní orí tébù wọn so ìyẹn ni mo wá ń. gbẹ̀mí a gbọ́ kí ló ṣẹlẹ̀ ní room two oh six. gbà tí mo lọ béèrè kí náà fẹ́ jẹ ní room two oh six so bí mo ṣe wá wọ inú rúùmù wọn mo kàn rí i pé ìbọn wà lórí tébù wọn. kò dẹ̀ kí ṣe táìgàn tí àwọn ọmọ kéékèèké fi ṣe tàdédé ni mo rí kọ́ ọ̀tẹ́niọlá tó ń jẹ́ kó máa yé mi pé àwọn kidnappers yẹn wọ́n ti release òun. ẹ̀mí pé tẹ́niọlá bá yín sọ̀rọ̀. i'm telling you but nǹkan kan ni ò yé mi ò DPO tó bá jẹ́ pé òótọ́ ni wọ́n ti release tẹ́niọlá ilé ló yẹ kí tẹ́ni máa bọ̀ wọ́n mi ìrọ́mọ mi o wọ́n á wò pé bọ́ìláìwọlá yẹn kó má jẹ́ pé òun àtàwọn kidnappers yẹn wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni kó má jẹ́ pé wọ́n tún ti mú ọmọ mi lẹ́lẹ́ẹ̀kejì. well well yeah yeah yeah ó possible kan jíjọ máa ṣiṣẹ́ pọ̀ ṣé ẹ rí tó fi sọ wípé um, ilẹ̀ haúsá làwọn wà yẹn irọ́ ló fi yẹn pa as we speak ìbàdàn ni wọ́n wà hotel tí wọ́n wà gangan àwọn boys mi ti surround ibẹ̀ wọ́n dẹ̀ máa arrest wọn lẹ́nu. ìbàdàn tẹ́niọlá wà ń bàdàn Ah, ẹ wò lágbára ọlọ́run ọlọ́run máa jẹ́ kẹ́ rí wọn mú. what i want to do. big one mr michael ẹni náà ti sáyẹn sá. These are the pages. Here. Yeah. ẹ wò ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀gá ni wọ́n instruct wa pé kẹ́ ẹ fi yàrá yẹn sílẹ̀ torí èèyàn kan wà seven days ló máa ń lò rúùmù yẹn ló dẹ̀ máa ń lò ẹ má bínú ara wọn best customer wa ni. nítorí ẹ̀ lẹ ṣe ni pé kí àwa jáde síta mi. ẹ má bínú ọ̀dà látòkè ni ẹ má bínú. èmi ò mọ̀ pé yàrá tiwa nìkan ló wà ní gbogbo tí ẹ̀yin bó ṣe tóbi tó yìí. Ah, ẹ má bínú ẹ ṣàrí pé mò ń bẹ̀ yín náà ni ẹ jọ̀ọ́ ẹ má. ẹ̀yin máníjà mi mọ̀ tó máa ṣe tẹ bá ti rí anybody ní hòtẹ́ẹ̀lì ẹ kò máa direct èèyàn ṣá ẹ wá ní ká check out nítorí ẹnìkan fẹ́ lodge owó ẹ oṣù márùn-ún. mo lè sọ fún ẹ ní lẹ́ẹ̀kan olórí check out. ẹ ní láti máa insult mi nà. Ah, ah. ah. ó jọ fún kókóra dáadáa wọn lọ́jà rí. kí ló ń da yín dúró lọ. à ń pàkì náà. ẹ jẹ́ àlọ́ káàsán ẹ jọ mánéjà kan. mánéjà ẹ jọ ẹ má bínú ṣé kò sí o àti pé láti bò. ẹ kò sí nǹkan kan ọlọ́pàá ni wá no no no no no no ẹ má bẹ̀rù ó ní information kan tá a gbọ́ nípa àwọn ọlọ́jà tó wà lọ́dọ̀ yín bíbá ìyẹn la ṣe ní ká wá rí. ẹ ṣáà ní kò sí problem ṣá. náà kò sí wàhálà kò sí wàhálà ẹ má bẹ̀rù. ok tó bá jẹ́ ẹ̀mí ẹ gbà báyìí ẹ máa rí ọ́fíìsì kékeré kan ìgbìyànjú. ẹ ṣe. ẹ̀dùn má bínú ẹ̀dùn má bínú. àwọn bọ́ ìsà. mánéjà gẹ́gẹ́ bí àwọn ọlọ́jà sàtẹ́nàs tí à ń wò mí báyìí ó jẹ́ kó yíwa ipá àwọn kan ti lóbi three weeks lọ́dọ̀ yìí. àwọn tí wọ́n lodge bíi three weeks yẹn pọ̀ àwọn díẹ̀ wà ń bí báyìí àwọn díẹ̀díẹ̀ ti lọ even àwọn kọ́ṣẹ́ rẹ̀ check out ń sìn sìn kò tí ì pẹ́ tán lọ ẹ̀ parí wọn lọ́nà. manager ṣé a lè lọ sí room tí wọ́n wà tí wọ́n fi kó ní ibàyẹn láti lè fi wádìí wa múlẹ̀. ah no problem ẹ fẹ́ lè wọnú room yẹn àbí no problem ẹ jẹ́ pé reception. ṣé ṣé ẹ lè ṣe kó má ṣẹlẹ̀. ṣé àgọ́ mo kà láti jáde ẹ káàárọ̀. ṣẹ́yìn ni Mr. Sukomi. no i'm architect Sukomi. oh good ẹ wo mo ti dààmú kí n tó gẹ̀ẹ́tì ọ̀nà ọ̀dọ̀ yín bí báyìí ẹ èmi lè ti ń bá sọ̀rọ̀ lórí fóònù láti jọ iṣẹ́ ìrántí mi ni. madam Mojísọ́lá. yes. but i no laugh appointment sí now why tẹ yọjú. ẹ wo ẹ má bínú something came up yesterday mi lè make ẹ ni mo ṣe fi àárọ̀ kùtùkùtù wá bá yín sìn ká lè sáré lọ ẹ jọ̀ọ́ oh, ẹ kò lérò pé ẹdẹ lè dé kẹdẹ kí wàá gírè ká dẹ máa lọ bẹ́ẹ̀ ẹ wo ẹ má bínú sí mi nítorí ọlọ torí ẹ ni mo ṣe fa rọ wá tá a dé site àti nǹkan tá a fẹ́ wò sí from there you can go wherever you want to go. ọ̀rẹ́ mi sori ọ̀rọ̀ tó dé lẹ́yìn sí ọ̀rọ̀ owó ni i see no reason why we can't just go there bí kọ́ńtà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wà important ilé ló wà important ọ̀rọ̀ owó ni kókó lẹ́yìn owó kò sí nǹkan míì mọ́ owó náà tún ni. ṣọlá rèé wò rèé. èmi rèé. ẹ wà surprise. of course. partner mi ni. oh it's my pleasure meeting you. nice meeting you. Do you come with your car? Yeah, of course. Yeah, let me, let me. All right, thank you. Ìṣọ̀lá rẹ̀ owó rí. Mo ṣe yẹ kó jẹ́ nìyẹn. Lẹ́yìn àwọn kò sí kò mímọ́. Ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ torí Ọlọ́run, ẹ tó aṣọ kúrò lójú mi. Ara ni mí, ẹjọ́ ẹ jẹ́ kí n rí mọ́lẹ̀ torí Ọlọ́run, ẹjọ́, ẹjọ́. Ó máa rí mọ́lẹ̀, àmọ́ kó tó tó gbà yẹn náà ibo ló ti rí àpá tó wà lọ́wọ́ ẹ̀. torí ẹ̀pẹ́lẹ́ ṣe sọ bí <laughs> èmi àtọ̀rẹ́ mi lájọ ń jà tó fi gé mi jẹ lọ́wọ́ ibi tí mo ti lápá nìyẹn ẹ tú mi lẹ́jọ́ ẹjọ́ tó rẹ lọ. sori àpá tó wà lọ́wọ́ ẹ̀ yẹn òun ló jẹ́ kí n mọ̀ pé ìwọ ló wá rèpù mi nílé wa. tẹ́lẹ̀ ọkọ mi wo mi ìtọ́lá sunkàn he's an architect very nice young man sunkàn mi ọmọ mi ni how are you. fine. I can see it in that look <laughs> just like you. Omba mi jani ní kílódé tó wá tẹ̀lé mọ́ mi wọlé ńgbà tí wọ́n wá. oh àwọn ọmọ kan ti sá láti jókòó sínú mọ́tò ni. ẹ̀yin ah, ah. èèyàn pupa kí ló dé fi wá jẹ́ kẹ́ tẹ fi wá ní wúndùn bíbá yìí carelessness tèmi ni never mind all right ma màá pè yín lórí aago. all right o ṣe take care. kílè mi lẹ́kùnrin jọ. Tẹnula ni mo ṣe fún ẹ tó fi fẹ́ pa mí. Súnkànmí ṣorí njọ́ tó wá sílé wa tó wá rape mi ó ṣe forcefully ni but nísìnyí èmi mo gbéra mi wá màá wá fún ẹ láyè ìsìn wàá wá ṣe to my own satisfaction. yes kò ṣe freely tí mi ò ní gba anything lọ́wọ́ ẹ tí kò ní bá ìnira lọ. tẹ̀lé ọlá ìjọ̀dọ̀ ọlọ́mọ ṣe lè fi wọ́n jọ tọrọ lọ. ilé ilé ìbọ̀lẹ́ bẹ bẹ. Súnkànmí mo fẹ́ bi ẹ́ ní question kan kí ló wà láàrin wa àti mọ́mì mi. Tẹ́niọlá mi ò lè máa parọ́ fún ẹ kò sí nǹkan kan láàrin mi àti mọ́mì mi ju pé mo máa ń bá wọn ṣiṣẹ́ lọ kò sí nǹkan kan láàrin wa. wo bí ojúlọ̀rọ̀ wa jẹ́wọ́ o ilé ikú la ti jẹ́wọ́ àrùn ọgbọ́ for the last time kí ló wà láàrin àti mrs Olukoga. ẹsẹ̀ tí mo bá tiẹ̀ ń parọ́ fún mi parọ́ fún yín kò sí nǹkan kan láàrin iwájú pé mò ń ṣiṣẹ́ fọ́ ló tọ̀rọ̀ mo ti ń sọ látàárọ̀. kí ló mọ̀ ń pa ẹ́ kí ló mọ̀. Mayo, mayo, mayo, mayo jàre bí mi èyàn ò kí ń sọ wípé inú ẹ̀dá ọlọ́run bíyàn inú yín bí mi ìyálé sọ̀rọ̀ kò tán ó ní ìyàwó òun ṣẹnu funfun bí ẹnu ìgbodò ìyàwó náà dá lóhùn ó sọ pé ìyálé òun ṣèdí gbìrìgbìrì bí ẹni tó ń yedó lẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ bóyá mo exist ẹ̀ mọ̀ bí tí mò ń gbé ẹ̀ mọ̀ oh my god Sukun. Tọ́lá Sukun yẹn. Sukun sit down. tó bá ń bínú ju bó ṣe ń bí i lọ ó tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ ìyá tó jẹ àjèjì mi òun ló jẹ́ kí n mọjú lé o ṣó wá rí iyán tó dí kókó kì í máa ṣẹjọ́ oníṣù tí ò bá nídìí wọn lóbìnrin ìjẹkùnmọlù ṣòrí back then lọ́dọ̀ bàbá ẹ̀ ìyá máa jẹ mí o ìyá yẹn pọ̀ ìbànújẹ́ yẹn pọ̀ gan-an fún mi ìdí nìyí tí mo fi tó àwọn àgbà lọ wọ́n wá jẹ́ kó máa yé mi wípé tí mi bá kúrò nílé bàbá ẹ̀ mi ò lè rí dùnnú mi ò lè rí ibùjókòó ayọ̀ nǹkan tèmi náà wà lónìí ọkọ mo fọlọ́run bẹ̀ dáríjì mi ní báyìí mo ti dé láti wá ṣàtúnṣe. ọlásàn tó bá bínú lóòótọ́ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mo fẹ́ kó jẹ́ ká rí i pé ìrìn tí wọ́n rìn igun ni wọ́n fi ẹ̀mí lọ and um, situation ló wà around nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọgbà yẹn wọ́n á sí bóyá ó dùn mọ́ àwọn náà nínú she understand that mi ò ní fẹ́ kó jẹ́ ká tàpá sí rẹ̀ because wọ́n jẹ́ kó yé wa wípé ìyá tó bá bíyàn òun èèyàn and this is your heaven so please ó ṣe ọkọ mi tí ẹ náà ò ní bàjẹ́ hmm. ọkọ mi lílọ tí mo lọ ṣebí mo rò pé ilé ọlá ni mo fẹ́ wọ̀ ni ṣèbáyọ̀ àti ìdùnnú ni mò ń wá kiri wò gbogbo ẹ̀ pátápátá báyìí pàbó òun ló já sí fún mi ó yẹ ẹlẹ́nu sórí hmm. ọkọ tí mo lọ fẹ́ ó kan tí mo tọ́ láti kékeré nígbà tí bàbá yìí kú gbogbo ogún tó ní pátápátá guess what ọmọdé yìí ló wíìlì gbogbo ẹ̀ fún un èmi tí mo bá jìṣẹ́ tí mo bá jìyà tí mo bá tọ́jú ọmọ tó bí pin báyìí wọn ò máa fún mi. nígbà tó máa ka wíìlì wọ́n ní tọmọdé yìí tó bá ti marry tó ti bímọ can hand everything over fóun àtọkọ ẹ̀ ọlásùnkànmí ní báyìí àwọn ti gbọ́gbọ́n kíkú ṣeré mi àti ẹ̀ mo wá fẹ́ ká gbọ́gbọ́n yìí mo fẹ́ kí ìwọ àti ìwọ and one or two of your other friends kẹ́ wá sílé a fún ẹ ládírẹ́sì ẹ máa wá sílé ẹ wá rape ẹ mọ́lé hmm, ìwọ gangan ni mo dẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ yẹn tẹ bá ti wá rape ẹ máa study ẹ tó bá lóyún àmọ́ tí ò bá lóyún ní first time ẹ tún padà wá wàá tún wá tún ṣe tó bá ti wá lóyún ẹ o ọmọ tó bá bí àti wọ́ tó rape ẹ gbogbo properties tá à ń sọ yìí ló bá di tiẹ̀ ní tèmi ò bá gbé ìwọ gan gbogbo ìyà tó ti ń jẹbọ látẹ̀yìn ló bá ṣe kíni ló bá dópin. but mọ́mí tí mo bá repair tí mo tún yọjú ṣọlọ́pàá ò ní wá involved. <laughs> ṣèbémi ni mo bí ẹ and I want the best for you wọ́n fi yókù sílẹ̀. <laughs> bó ṣe jẹ́ nìyẹn. <laughs> ó mà ṣe o ó mà ṣe o paramọ́lẹ̀ tó fi koríko ṣàgbára tíná bá jó koríko ṣé paramọ́lẹ̀ ò ní bọ́ síta fáráyé rí. Ah! Teniola, I'm so sorry torí ọlọ́run dáríjì mi mọ́ mi ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí in fact ọjọ́ tí àwa double crossed ìwọ àti ọkọ ẹ mọ́mì náà lọ́rọ̀ wá jẹ́jẹ́ mi ni mo jókòó mi kí wọ́n mi fi wá ń gbé ogo ṣe yàgàjàgà fún mi kò kí n ṣẹjọ́ mi torí ọlọ́. àmùtẹ́mi ti pọ̀ mi sí lọ́dún tó ti pẹ́ bọ̀ lọ́dún bá dọjọ́ alẹ́ kí mi àtọkọ mi lè rí nǹkan mu òun ló débẹ̀ láàrin ìṣẹ́jú kan ló fọ́ dànù. tẹniọlá tẹniọlá fọkọ ẹ balẹ̀ ayé mà le gan o ṣètòrí ogun náà anyway èmi pẹ̀lú yín àjọ lọ́rọ̀ o ẹ̀yin pẹ̀lú ìjọba lẹ́jọ́ lọ́rọ̀ ó dá mi lójú pé ẹ̀wọ̀n yín wọ́n mọ̀ kàn mí sí báyìí bẹ́ẹ̀ ni. dídá sẹ́nà. Oh, ah, Shall I lẹ you Ẹ kú jọ́ mẹ́ta. Please come and have your seat. Ah, no, no, no, no, no. Eh, a ní láti jókòó máa. Ọ̀gá ló ní Kasara convey message kan fún yín. what ti tẹ àwọn kidnappers tí wọ́n gbé ọmọ yìí Tẹ́niọlá oh. àti ọkọ ẹ̀. Ìdí nìyẹn ni ọ̀gá fi sọ kí n máa tẹ̀lé wa bọ̀ ní àgọ́. ọkọ ẹ̀kọ́ sọmọ mi ṣàwà lọ́dọ̀ yín ẹ ṣe gan ni. ìdí ni dp sọ pé kí ẹ máa tẹ̀lé wa bọ̀ ní àgọ́ wa. that is not a problem this is good news ẹ wo ẹ kàn fún mi ní one minute kí n wọ bàtà kí n dẹ̀ mú kọ́kọ́rọ́ mọ́tò. not a problem ẹ ah, má kọ. madam kí lẹ́yìn pẹ́tọ̀ wọ fún afẹ́fẹ́ ti fẹ́ àti adìyẹ. no nígbà tẹ́ mọ̀ pé yín gangan ni ọ̀daràn kí ló tẹ̀ fún anibodi díṣán. I beg your pardon ta ni ọ̀daràn mo wá bá yín wípé mò ń wá òdìndí ọmọ kẹ́ ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ èmi tí mo wá lodge complain yẹn gan èmi lẹ tún wá mo wá sí station ẹ wá pè mí lọ́daràn ṣé mo nǹkan tẹ́ ẹ̀ sọ ọ̀gá ọlọ́pàá. Hmm. oh ẹ lè kọ́ wa níṣẹ́ wa ìgbà tá a mọ̀ nǹkan tá à ń ṣe for your information bóyá lẹ mọ̀ pé láìwọlá ọmọ ẹ ti sọ nǹkan tó wà láàrin ẹ̀yìn àti ẹ̀fún wa mo dẹ̀ fàṣíkò sọ fún yín pé ẹ̀yin kọ̀ọ̀kan ni ọ̀daràn. èmi ò kì í ṣe ọ̀daràn o mi ò kì í ṣe ọ̀daràn. ta wá lọ̀daràn. bóyá yín lẹ́nu àbí ẹ má yẹ kó yà yín lẹ́nu ṣẹ́rí mi tí mo wọ̀ wájú yìí I am Detective Sanya from the Federal SARS and he is my colleague Detective Michael ṣẹ́rí the other lady tẹ́ mọ̀ Detective Shalini ẹ̀ ṣé wàá rí gbogbo ìgbésẹ̀ tí à ń gbé tẹ́yìn fi ń rí àwa nírìí ọ̀daràn àjọ mú àwa pẹ̀lú DPO báyìí. ẹni tẹ́ ń wò yìí bí ọmọ ló ṣe jẹ́ sí mi reason ni wípé bàbá tó lọ́mọ òun ló ṣe é tí mo ṣe wọ inú fọ́ọ̀sì wa ìyà kó wá fẹ́ jẹ́ nítorí ẹ̀ ni mo ṣe invite yín pé kẹ́ wá bá mi handle case náà. Um, ṣé a lè mọ bí kéèsì yẹn ṣe lọ ká bàa lè mọ ibi tá ti máa ti bẹ̀rẹ̀. why not she's here to talk sọ fún un. bí wọ́n ṣe réèkì mi ó dùn mí gidigidi gan ọjọ́ kan táwọn gáìsì yẹn wá sílé wa wọ́n faṣọ bojú wọ́n wá rọ́ọ̀bù wa wọ́n wá wọlé ìkànnì wọn réèpù mi mi ò rí ojú wọn torí pé daṣọ bojú ni bọ́ mo kọ̀ mọ̀ pé níjọ́ tí ọ̀bọ yẹn rape mi mo gé jẹ́ ní ọwọ́ mo fún ní deep cut ní left hand side ẹ̀ so day six day tèmi àti mọ̀ọ́sí ń jáde bá ṣe ń lọ wọ́n wá yí àwọn bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ ṣé mo pé torí pé mi ò rí ojú ẹni tó wá rape mi lọ́jọ́ sí àpá tí mo fún ọwọ́ òsì yẹn náà ni mo ti rí àpá lọ́wọ́ ẹni tó ń bá mọ́mí sọ̀rọ̀ so I was now thinking pé ṣé mọ́ mi mọ ẹni tí ó wá rèpù mi nílé ni mo ti rò sọ́tún mo ti rò sósì mi ò ríro òkùdé yé mi sómi ìfẹ́ kí kéèsì ẹ kókò dá ìdáhùn bẹ́ẹ̀ mo ní mo ṣe ní kí wá rí wọn. nǹkan tèmi máa sọ ni pé ẹ ní ẹ má conclude o kẹ má lọ máa rúbì sí mọ́mì yìí o ẹ jẹ́ ká wádìí ọ̀rọ̀ yìí because gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin mi a ní kò possible ṣe mọ̀ pé ìyá yín ni wọn wọn ò lè ṣe yín ní jàǹbá. ó possible ah, ah. ṣe báyìí la wà ṣé bàbá ti ń fi ọmọ ẹ sí owó tọkọ ti ń fi ìyàwó ẹ ṣe ń tó wù so ti gbàgbé gbogbo àwọn case tá a ti handle sẹ́yìn ni ó possible. well um, iṣẹ́ tẹ̀ ń ṣe every day ni so you see different cases reason tí o ṣe ni kí wàá bá mi handle case ni so that a máa wádìí bó ṣe ṣẹlẹ̀. well àwa máa ṣiṣẹ́ ìbò yẹn ká ṣe a dẹ̀ máa make sure pé gbogbo àwọn tó wà behind this case lọ́wọ́ máa tẹ̀ pátápátá. ẹ lè máa wonder pé kí ló dé tí mo invite wa ṣe rí màmá ọmọdé ó mọ gbogbo àwọn officers tó ń ṣiṣẹ́ ní division yìí already reason tí mo ṣe ránṣẹ́ sí division yìí pé kàn send yín wá fún mi láti wá handle case ni you understand the mother is too close to home so ó lè ṣe é ṣe kí ìdíwọ́ kan àbí méjì kó wá but because you guys are here you will be able to handle it bó ṣe yẹ àti bó ṣe tọ́. ẹ má worry madam ẹ consider iṣẹ́ yìí done already it's a done deal already ẹ má worry. i know well, and what we're gonna do whatever it is the bar need okay? she's here for you twenty-four seven and then other things documented information everything to her documented then ma fi work out case i know we. It's a team job, please. Yeah, yeah. Um, I have to do a good job. I trust my mom. I trust you guys. That's why you're here. Madam, ẹ̀yin gangan ni àkàndùn tó jẹ́ pé tó bá múni níka díẹ̀díẹ̀ ni wọ́n bà tẹ̀dá jẹ́ tí wọ́n wá là oríṣiríṣi ìjàmbá ní bẹ nínú ẹ̀ ẹ dúró ná kí ni tẹ́ ní ọlá ọmọ yín sì fún yín ọmọ bíbí inú yín tó fi jẹ́ pé ikú lè rí ẹ̀sẹ̀ lọ́dọ̀ yín. Hmm. ìtó tó lóun ò fara ti gi ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ògbè gbogbo ẹ̀dá tó wà nílé ayé yìí pátá tó bá níbi làwọn fẹ́ máa ṣe tó bá pẹ́ tó bá yá ìbí á dàlẹ̀ wọn lórí. Um, my dear. yes sir. Uh, mo fẹ́ dé èbúté mẹ́ta lọ́dọ̀ mr samson but tí bá kúrò ń bẹ̀ ó likely kí n dé club torí pé a ní meeting. mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀ kan jẹ́ wàá ṣe fún mi. kí ni ẹ̀dẹ̀. ẹ mo fẹ́ kó jọ kó bá mi ṣe àṣàrò ẹ̀jẹ̀ ni mo fẹ́ lórí ẹ̀. Ah, ojú ọ̀sìn ìyàwó ẹ̀ náà má ò rí. Ah, ẹ kú jókòó mà. <laughs> yes sir ó ṣe ọ̀rẹ́ lálejò ni. Ah, ah, ó ti ṣe mí lálejò mo wà ọkẹ sá. mo ti ṣe lálejò ó ti mo ti tẹ̀ sí rẹpẹtẹ látàárọ̀ kódà wọ́n sì ń dáná fún ní kíchìn. Ah, ó dàbẹ̀ ẹ jọ ẹ máa fún mi láyè fún ọba díẹ̀ mà. ọ̀rẹ́ mi wà òkè ọ̀rẹ́ mi wà òkè mo ti ní pé káwọn wá bá mi ṣe lóde ẹ̀fọn báwo ni ọ̀rẹ́ á ṣe wà pa má tọjọ́ mẹ́ta kí ni gbogbo pàlàpàlà rádaràda tó pẹ́ ń dáláṣà yìí ó ń jáde ló ń sin àgọ́ mi fẹ́ jẹ tẹ́tẹ́tẹ́ mi fẹ́ jẹ tẹ́tẹ́tẹ́ mi fẹ́ jẹ jára chicken mi fẹ́ jẹ o ah, ó dẹ̀ ń lọ kó drop nǹkankan sílẹ̀ fún ẹ ṣé inú iṣẹ́ kéékèèké tí wọ́n tún ń ṣe ló yẹ kó tún ti máa yọ owó dáná fọkùnrin ah, àbí kí n gbogbo rádaràda yẹn àwọn ọkùnrin yóò máa yàtọ̀ sí àwọn orúkọ náà máa ní gbogbo wọn o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kí ló múra kọ́kọ́kọ́kọ́kọ́ tó lè sí. Ah, ọkùnrin ò rí bákan náà ọkùnrin ò rí bákan náà bàbá kódà ọkọ tèmi yẹn ah, bàbá Tẹ́niọlá mo respect ẹ fún yẹn ó ń tèkì ẹ̀mí gan ni ó ń tọ́jú mi o tẹ̀gàn ni bó ṣe ń lọ yẹn kó tó dé nísìnyí báyìí wàá rí nǹkan tó máa bá mi rà bọ̀ òun ti gold sára tí mo wọ̀ lọ sí pàtí lọ́jọ́ yẹn tó lọ láìkì yẹn. ẹ tí mo sọ pé fine gan yẹn tó bold lọ́rùn ẹ tó fìtẹ́ gan yẹn àwọn gbogbo àwọn cherries yẹn bàbá tẹni ọlá ló rà fún mi. irọ́ ni. wò ó gbọ́ ọkọ mi ò rí bẹ́ẹ̀ yẹn o ló ṣe ń bọ̀ yẹn máa bá mi gbà ra kọ́ńpọ̀ tó máa surprise èmi gan àṣàrò yẹn ah ó ti wà ṣẹpẹ. ẹlẹ́mìí méje ni kò sí ọ̀rẹ́ mi. kí ló expect. ìbọn ló wá ju ìwé náà ṣé orí tí wọ́n yàn látọ̀ ọ̀run yìí ṣé ìwé náà kò lè kí èmi náà gbèsè wá sílé ayé ni. àbí kí ni mo fẹ́ ṣe sí báyìí sórí ọkọ mi bó ṣe ń wo yẹn ìka ni o ó ní wọ́n ròyìn ọkọ ẹ̀ ń sìn tó lélẹ̀ òun ló ṣe ìyẹn òun ló ṣe tí èmi bá ń béèrè nǹkan kan lọ́wọ́ ọkọ mi báyìí tó onílé kìíní onílé kejì onílé kẹta ọba àti ìbáwá dá sí kò ní fún mi kò dẹ́ ṣe pé kò ní kò ṣe pé kò ní ó kàn dájú ó kàn jọ dájú ọkùnrin ìka lásán tí onífẹ́ mi bí ọmọ kan tí mo fẹ́ ṣe irú orí wo gọ́gọ́ lèmi gbé wá sílé ayé ẹ ìwọ ọlọ́run ó dẹ̀ ń wò mí. Ah. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má làágùn mm. ṣe má rojù gbà ń pé kádàrá nù àgbélébú èèyàn téèyàn bá máa gbé kò ní ṣàì má gbé bẹ́ẹ̀ni nífẹ̀ẹ́ kó máa ronú ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi má ronú àgbélébú tiẹ̀ nìyẹn. ìtàkùn ló ń ṣe púpọ̀ kẹrẹ ọkọ tí ó pa wá ọlọ́run ní jẹ́ ká fẹ́. ṣé mo pé ó kù kí n kiri báyìí kò ṣe mí léṣe tó. ṣe ń gbọ́ bíbí rẹ̀ kí wá lẹ́tí rè by the time ti máa ṣe òwe fún yín ẹ wá bá yín àyàyà ṣá. torí àwọn ọmọ nìkan in fact máa ro gbogbo ibi tí o bá ní o fẹ́ dé bàbá bẹ́ẹ̀ yìí seriously. Ah, ọkọ mi kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ́ ah, kí ló tó ṣe lè so lemọ́lemọ́ òkè tí ẹ nínú ìṣà. nǹkan tó wà lélẹ̀ ó fẹ́ wá dalẹ̀ mi wù lélẹ̀ dẹnu ẹ sọ́hun. gbọ́dẹ̀ bó bó ṣe sọ dúsùrù ṣé obìnrin ló ń pè rẹ̀ ṣá ṣé wo jẹ́ obìnrin báyìí wo tó jẹ́ pé tí màtí ẹ bá tó ń ṣe eré ìfẹ́ wàá kò so gbọdọgbọdọ bí igi ni wo jẹ́ fi kọ́kọ́ yẹ sórí bíbí tó ń wò yìí mi ò rí orin tí kò mọ́kọ́ lẹ́nu eléyìí tó bá mi kọrin lásán mo ti gbọ́ oríṣiríṣi sound èyí náà ni mo gbọ́ ouch ẹnu yìí náà ni mo gbọ́ ooo èyí náà ni mo gbọ́ ṣáà tẹ́tí kò gbọ́ mi o nǹkan yọ kan ni mo fẹ́ kó ṣe ìsáyà kò gbà á sórí the only advice tí mo lè fún ẹ ni wípé kò gbà á gẹ́gẹ́ bí ìyàwó kí wọ́n jẹ́ ìyálé ṣùgbọ́n tó bá ní òògbà kóun jẹ́ ìyàwó pé òun fẹ́ jẹ́ ìyálé then get out. Oh, sweetheart, <laughs> ẹ tí ò pẹ́ easy. Ah, ṣé mo pé ojú tó bá mọ ni rí ni? Kò lè sọ pé òun ò mọ ni mọ́ náà. Mm-hmm. After all, ọ̀rẹ́ mi <laughs> ọ̀rẹ́ mi gidi ni tájọ́ ń jẹ tájọ́ ń mu <laughs> ọ̀rẹ́ mi aláṣìírí. Um, ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn ọ̀rẹ́. Ṣé wá rèé? Ẹgẹ́ bọ́kọ̀ wá ṣe sọ yẹn la ṣe máa gbà má jẹ́ ká fi pariwo ìfẹ́ ló wà ń bẹ tọrẹ ń bọ̀ rẹ ṣe ti bí ó ti yé ah, ẹ mi dùn ni ò lè tajẹ. ó àti pé ẹ̀fọ́ ò kí lé ẹ̀fọ́ láwo mi ò lè lé ẹ jẹ́ ká jọ máa ṣe é ẹni tó rántí pé ìgbà kan o advice mi wípé àgbélébù mi ó ní kí n gbé níbi tó ti wúwo ṣé wàá rí ọkọ wá ń sìn ó ti di àgbélébù èmi àti ìwọ wá jẹ́ ká gbé níbi tó ti wúwo kó lè balance so mo ṣe ọ̀rẹ́ ni ó wà dálé mi rú ni eléyìí ò dá. lọ́kàn tèmi èmi rò pé gbogbo nǹkan tí mo ṣe ń gbà yẹn wípé mo ti mu jẹ ni wípé gbogbo ogun kọ̀gá pé mo jẹ́ ti tèmi hmm. àmọ́ pàbó wà ní gbogbo ẹ̀tún já sí. madam I, uh, I take it easy I take it easy. lọ́ọ̀yà ẹ dẹ̀ sọ ẹ take it easy ẹ dẹ̀ sọ dorin mọ́ mi lọ́wọ́ ẹ take it easy ẹ take it easy ṣé yóò mi rò pé yẹ kí n take it easy lánàá gbà tẹ́wá sí ilé tẹ́wá yẹ̀yẹ́ mi tẹ́wá ń ka wíìlì lójú gbogbo fámìlì lẹ́yìn tó jẹ́ pé ó yẹ kẹ́ ẹ ti pè mí kẹ́ ẹ ti sọ tó wà nù wíìlì fún mi kí tèmi má lè bàjẹ́ sásán nínú ilé kójú má lè bà tí bó ṣe tì mí lánàá ẹ wá wá o ẹ wọ́n tó pẹ́pẹ́sẹ́ o olùkọ̀gá ní òyìnbá tọmọ ń bá dàgbà tó bá márì kan tó kó gbogbo pápátì lè lọ́wọ́ ẹ kí wàá ní kí tèmi jẹ nínú ilé pẹ̀lú gbogbo ìyá tí mo bá ọmọkùnrin jẹ ìjọ tèmi pa mí sùn ló pọ̀ jù ìjọ àìsàn ní ìjọ àìwo tèmi wá jẹ́ sásán àbí lọ́ọ̀yà. mo fẹ́ kẹ́ ẹ̀ lámi lọ́ọ̀yà ọ̀rọ̀ yìí ẹ ṣé tí ì bá bímọ fún olùkọ̀gá ṣé mi ò bá láàfin àfọ̀rẹ́ àbígbà tó wà láyé ṣé mi ò bí fún ni ṣé fẹ́ mi ló ń pè mí ayọ̀ mi ló ń pè mí. it's okay mother. madam it's okay mother. sherry uh, sherry ìdẹ ọkọ sọ yẹn kò ní lè work àwa náà ní rules to guide the profession wa so n tí olùgbé bá ti sọ òun là máa ṣe. ẹ wo ẹ mú àfẹsọ̀ kankan ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn mọ̀lẹ́bí wọn kò mọ gbogbo ibi tí property ẹ wà ẹ̀yin nìkan lè mọ̀ pa ẹ mo wá fẹ́ kọjá wípé ibi tí àwọn property wà yẹn ẹ má inú gbogbo àwọn nǹkan tó nìyẹn ẹ wá fẹmi lẹ́yìn ọkọ nínú ẹ kò tí èèyàn kankan tó máa mọ̀ tá a bá ti wá yanjú ẹ tán èmi náà ṣe dáadáa sí i yín àbí. Um, um, it's a good idea it's a good idea but èmi ò bá ní kí exercise patient. bíi ti báwo. ṣe rí ọ̀dọ́ yín ni wo favour yẹn padà bọ̀ for example. bíi ti báwo. Yeah. Ìyá Tẹ́niọlá ti kú. Bàbá Tẹ́niọlá ti kú. Tẹ́niọlá ni olóògbé ní ká fún ní property. Ẹ̀yin lè máa tọ́ Tẹ́niọlá dàgbà. Automatically ẹ̀yin tẹ́tẹ́ Tẹ́niọlá dàgbà yẹn Tẹ́niọlá máa fún yín ní gbogbo nǹkan tó bá jẹ́ ti tiẹ̀ ọ̀dọ̀ yín ló ń padà bọ̀. Ṣé ẹ gbọ́ lọ́ọ̀yà? Tó ń bá wá dàgbà tán tó bá ní mi lè bí òun kú nínú ogún bàbá òun kí ni mo fẹ́ ṣe sí? Ṣé tèmi ò gbélé ẹ̀ báyìí? Ah, to God be the glory. Ah, àmọ́ ìgbà tí mo ti wá rí bí olùkọ̀gá ṣe kí ogún ẹ̀ inú mi bàjẹ́ pé kò sí kankan tó jẹ́ tèmi ìdí nìyí tèmi náà fi gbé àwọn ìgbésẹ̀ tí mo gbé ẹ wo tẹni ọlátà ń sọ̀rọ̀ ẹ̀ yìí èmi ni mo tọ́ láti kékeré bí ọmọ ní Tẹniọlá jẹ́ sí mi èmi náà wàá gbà lérò wípé kí n mú ọmọ tí mo bí síta wípé kó wá fipá bá Tẹniọlá lò kì í ṣe ní tìbàjẹ́ èròǹgbà mi ni pé Tẹniọlá máa lóyún ọmọ tó bá dẹ̀ ti bí àtòun àtọkọ ẹ̀ àti mi pàápàá tó gbógun yẹn á wà láàrin wa wọ́n á jẹ́ ẹ̀yin náà ni kí lè máa ṣe. ẹ wo ẹ wo madam a ò ní ẹjọ́ kankan láti máa bá yín lò mọ́. ṣé ní gbogbo ìtẹ́ ń ṣe yìí kò ju àwa lójú o kò jọ lójú rárá ni ẹ máa pretend fún wa mi báyìí mo dẹ̀ fi àsìkò yìí jẹ́ kó máa yé yín wípé inú ẹjọ́ tẹ wà yìí ẹ lè bọ́ ń o. seriously. bọ́yá ni bọ́yá ni. kẹ́tọ̀. Congratulations, Detective Michael, Detective Shadi. Soya. I am highly impressed. Ah, ẹ máa wọ mi lórí o. oríyìn ńlá la gbé fún yín fún iṣẹ́ takuntakun tẹ̀ ṣe oh please sit down sit down sit please please sit down. tí a bá dá ọgbọ́n ta dá yẹn ó ṣeéṣe ká má rí ojútùú ọ̀rọ̀ yìí mo appreciate gbogbo iṣẹ́ tẹ̀ ṣe thank you very much. Ah, ah, ah, mo mo mo mo wa very impressed mo wa very very impressed màá dẹ̀ make sure wípé gbogbo compensation tó yẹ kẹ́ ẹ gbà gbogbo ẹ̀ lè máa get. You guys will be appropriately rewarded. Trust me. Trust me. Yes. <laughs> You're welcome. <laughs> Detective Michael, ìwọ kàn tí èdè sọ̀rọ̀ ẹ̀ dìbàdàn pátápátá. Ah, Ìbàdàn náà ni mí. Ìbàdàn ni mí. Bẹ́ẹ̀ ṣe ń send report yẹn gbogbo ẹ̀ ni mo kàn máa dá rẹ́rìn ni. I I I so much enjoyed everything thank you so much ṣé tí wọ́n bá fún yín níṣẹ́ ó dà kẹ́ máa ṣe ẹ̀yin náà ẹ wò nísìn. lóòótọ́ wúrọ̀ láìsí ìyá rẹ̀. dádì èdè mo gbélé láti jọjọ́ yẹn sọ fún mi. tẹ́ni ọ̀la n tá a bá fi ọ́ bàjẹ́ ó ní bá a ti ṣe é tó bá jẹ́ pé nígbà tí a bí ọ tí àjálù yìí ṣẹlẹ̀ ńgbà náà ah, tí bàbá kú tíyà kú tó bá jẹ́ gbà náà la bá léwúrọ̀ lákòónú ẹbí wa ìtọ́jú tó kún ọ yìí kò ní fún ọ ẹsẹ̀ mi ni wọ́n gbọ́mọ kan fún pé kí n máa tọ́jú mi ò ní dìjà ẹni gbogbo ẹbí fi panu pọ̀ pé kí wúrọ̀ ọ̀la ó bá wa tọ́jú ẹ torí ìtìẹ náà ní tẹ́ni ọ̀la láfi bẹ̀ pé kó bá wa tọ́jú ẹ o pé àkọ́ o ó sì wà pẹ̀lú wa gbogbo jíjẹ mímu ni ẹbí ń gbọ́ àfi bó ṣe yí bìrì tá a mọ̀ pé ń ṣe aburú pẹ̀lú rẹ̀ báyìí àfi dẹ́mi ẹ̀ sí ni kò ní kọ́ ọmọ bínú ọgbọ dàpọ̀ mo pu òòṣà òkè bí ọ mo falálẹ̀ bí ọ òòṣà òkè tó gbìjà wa tí ò pé tiwa lẹ́bi lónìí ó tó ká dúpẹ́ lọ́ọ́ rẹ dàpọ̀ tẹni ọ̀la ọkọ rẹ̀ ń kọ́. ó wà kò sí problem. ah problem wà o. níbo sà ah pọ́blẹ́mù tó wà gangan ni ti ń dá pọ́blẹ́mù lẹ̀ pọ́blẹ́mù gangan ni nǹkan kan ní sàn dá pọ́blẹ́mù lẹ̀ pọ́blẹ́mù ni ti ń dá pọ́blẹ́mù lẹ̀ hàn a sì gbọ́dọ̀ yanjú ẹ̀. lọ́ọ̀rì bọ́kọ̀ rẹ ẹ mọ́jú ọ̀wẹ́dì ẹ̀ sì gbéyàwó kémi náà lọ bá lọ́ọ̀yà pétò bàbá ti ń ṣègbéyàwó tán bá yóò ògbó ogún ó kọ́ fàlẹ́ ọ lọ́wọ́ kò sí ní táwọn ọ̀jẹ̀ inú ogún èyí tá a jẹ èyí ti tó ààyè rẹ̀ ni mo ti jẹ gbogbo eléyìí òun ló ṣe eléyìí fún mi bàbá rẹ̀ ló ṣe fún mi kò sì bàjẹ́ ọlọ́run sì ní jẹ́ ọ bàjẹ́ kí wọ́n fa gbogbo nǹkan bá jẹ́ tiẹ̀ lé ọ lọ́wọ́ àwa náà aró dáadáa pẹ̀lú wúrọ̀ ọ̀la àwọn gbogbo bá bá wa tọ́jú ẹ̀ ẹbí ó sì tún jókòó pé kíni ká yọ fún nínú ogún olúkọ̀gá àmọ́ ń gbò ti ṣe tiẹ̀ báyìí ní ìsìn ò ti dà gbogbo wọ́n mọ̀ ṣègbéyàwó wọ́n mọ̀ wà lẹ́wọ̀n ni <laughs> kódà níjọ́ ìgbéyàwó yẹn àwọn ọmọ jẹ tọ́kì báyìí wọ́n mọ̀ jẹ gbani mo fẹ́ kó ìhun ni mo fẹ́ kó jẹ́ àmúṣà lóògùn ọjọ́ òní tí o.